ẹ wá jẹ́ ká wo ṣe yín gẹ́gẹ́ bí actor producer àti director èwo ló lówó lórí jù ní mẹ́tẹ̀ẹ̀ta. directing. directing is more lucrative. àwọn kò máa ń believe pé actor ń gbowó ju àwọn lọ the general belief pé ah actor lè sọ pé wọ́n bẹ̀rẹ̀ ló fẹ́ gbà as an actor mo gba one million a lot of times wọn kì í costume wa mú hmm. mo wá ń bọ̀ mo fẹ́ wá ṣe twenty cents fọjọ́ márùn-ún àbí fọjọ́ mẹ́ta. Ma wa kó aṣọ twenty wa. at least or at least twenty five. àwa ah, torí pé director de sọ pé kọ́lọ̀ kan contradict kan kí change ẹ̀ mm. wọ́n kó wa náà aṣọ yẹn a kì í lè repeat aṣọ. nínú multiple movies nínú multiple movies bí ọmọ wa fẹ́ dà sí rough màá lọ lẹ́ẹ̀mẹ́ta ó wá kéré ju aṣọ kọ̀ọ̀kan thirty thousand. Hmm. ẹ jẹ́ ká calculate twenty aṣọ twenty or let's say aṣọ ten times thirty thousand. that's about three hundred. thank you amarabata káwá ni a lè dá syrup kalubata kọ fíìmù mẹ́wàá ẹ̀sìn aṣákùnrin àmà òróró nínú fíìmù àfi tá a bá mọ̀ act àwọn notice níta wọ̀sẹ̀sẹ̀ hmm. tó bá mọ̀ act wọn lè máa rí mistake ẹ̀. kámẹ́rà gan lè má tiẹ̀ ṣó wọn rárá hmm. so káwá ni bí a mọ̀ ra bàtà márùn hmm. fún aṣọ twenty yẹn ara bàtà ara jewelries aṣáfihàn change jewelries ara wíìgì lóbìnrin ara run ara ṣé ẹ sàn now by the time we calculate all of these things tabara káwá ni àwa ná seven hundred nínú one million yẹn three hundred tó kù àwa ń bọ̀ lọ́nà a fẹ́ ra epo ní epo ẹ fún wa ní nǹkan a fẹ́ ra àwọn eré àbọ̀sádà yín dúró lọ́nà ẹ fẹ́ ra omi lọ́nà àṣàyẹ̀bà change ni a kú fún yín kíní kan nǹkan gbogbo yẹn náà tún ti lọ at the end of the day èló ló kù nínú one million. ṣé wàhálà no come too much like this. ṣé o ti yẹ yín bọ́kọ̀ yé èèyàn púpọ̀ kúrò ń kaṣọ wa máa paraṣọ lórí set actor máa kaṣọ wa pààrọ̀ aṣọ lórí set rárún rábàtà rárẹ̀rẹ̀ then tá skin yẹn ò bá tún da ò ní dáwájú kámẹ́rà wọn ò tún ní cast yẹn ṣáta lọ́fẹ́ lò ó mọ àti lò tọ́ but ah ó ti ní breakout tó pọ̀ jù wọn tún ní cast yẹn hmm. so you have to spend money on that as well. on that body fìdílé ní gbogbo ibi tẹ́ bá wà káàkiri jákèjádò ilẹ̀ nàìjíríà àti òkè òkun bóyá ibi tẹ́ ti ń wò wá tẹ́ẹ̀dẹ̀ fẹ́ kó ń jẹ yín jóná ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ bá mi yín pin nídìí gas cooker. ẹ̀ lórí ètò wa lénìí mo láyọ̀ àti dùnú láti sọ fún yín gẹ́gẹ́ bí mo ṣe sọ pé we must entertain we must inform and we must educate each other bẹ́ẹ̀ ni kò ń ṣe pé kakọ̀ gbé ètò kalẹ̀ kókọ̀ lọ súwa kókọ̀ dẹ̀ tún bàbá ẹ̀ lọ la àmọ́ àlejò tí mo ní fún wa lórí ètò lénìí inú mi dùn wípé ara àwọn obìnrin tí wọ́n fi ń ṣe àwòkọ́ṣe fún obìnrin she's intelligent she's bold and beautiful she's smart ẹ tábánika ka ní méní méjì a lè pe orúkọ twenty ká má rí wọn nínú first ten aṣàdànù sí nínú iṣẹ́ tán bá ṣe she has directing skills top notch tẹ bá rí ibi tí wọ́n ti ń ṣe olùdarí eré ẹ wò pé ah, ah. tẹ bá dẹ̀ rí ibi tí wọ́n ti ń kópa nínú eré àgbéléwò gẹ́gẹ́ bí àtọ̀nà èèyàn máa wò pé ṣé is this one person like three hundred brain kí ló dé ibi tí àwọn kan kéèyàn máa sọ pé àwọn kò ní brain kò ní dá kéèyàn máa sọ bẹ́ẹ̀ àmọ́ èèyàn kan ṣoṣo á dẹ̀ bí èèyàn one thousand báwo ló ń gangan ṣe ń ṣe ẹ̀yin èèyàn olórí ètò yín mọ́mọ́ ẹ fi nǹkan tẹ́ ẹ bá ń ṣe fílẹ̀ ẹ jẹ́ kémi àti yín kájọ ṣe sàdánkátà fún Allwell Adémọ́lá tí wọ́n jẹ́ olórin olùdarí eré eh, eléré àgbéléwò àti àwọn nǹkan mìíràn tẹ̀yìn ò mọ̀ tèmi náà mọ̀ tó yẹ kí wọ́n á já wa lórí ètò yìí ẹ káàbọ̀ sórí ètò wa mọ̀ ṣe wà dáadáa báwo everything ojú yín máa always dùn ṣẹ́yìn máa ronú ṣá. ẹ kọ́lọ̀ ṣàdó. ẹ ní ronú o mm-hmm. ẹ kí n ronú mm-hmm. ah, ah, èmi náà wo náà torí ta bá báyìí lórí Instagram social media ẹ ò pé àǹtí you always happy kí ni kókó ìdí happiness kí ló ń gbénú gò tó jẹ́ jẹ́ yìí ẹ ṣe mọ̀ pé nǹkan tí èèyàn bá lágbára àti hmm. control hmm. yóò kọ́ máa para ẹ̀ dànù nígbà tí wọ́n bá ronú kí ni ìrònú fẹ́ dà gangan náà hmm. ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti rò pé wọ́n gbogbo tí ọlọ́run bá ti dà ságbádá yọ kó yàn máa yan ni torí yàn lè ṣe kankan náà ló lè yanjú anything tó bá dààmú yàn láyé yìí ó dà ẹ nàìjíríà o kinní kan kò sí káàṣì nílé o kò sí epo kò sí kinní ó dà ń bá rojọ́ rojọ́ rojọ́ kí ló fẹ́ dà fún mi àdá hypertension ẹ̀hẹ́ ẹ̀sùn tí màá fẹ́ para mi tí fẹ́ fúnra mi wàhálà bí màá dẹ̀dà sẹ́fẹ̀ màmá ṣeré màmá kẹrin tó lọ ṣàánú. àmọ́ ní gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe ju nǹkan tí mo dárúkọ lọ ẹ jẹ́ ká àwọn nǹkan tí àwọn èèyàn rí lè mọ̀ pé ẹ̀ ń ṣe bírú business bírú other thing one or two things àgbà àtàmọ́ àtàmọ́ tẹ máa ń mú mọ́ tẹ máa ń jó mọ́ tó fi ń dùn ẹ jẹ́ ká wo àwọn nǹkan tẹ́ ń ṣe then a máa mú lọ sí báwo lẹ ṣe ń yànnà náà torí mo mọ̀ pé tá a bá ní orin kíkọ àti acting pẹ̀lú directing iṣẹ́ owú mẹ́ta nìyẹn báwo lè ṣe ń kó ẹ mọ̀ pé generally máa ń pera mi ní entertainer nítorí pé gbogbo àwọn iṣẹ́ ìwọ̀nù ara wọn ni ṣàṣà lẹni tí ó ń kọrin tí ò ní ẹ̀bùn acting mi ní gbogbo wa ò ṣàṣà ìdí tí mo dàbí sọ bẹ́ẹ̀ ni pé ẹni tó bá ti kọrin á ṣàfẹ́ ṣe fídíò hmm. fídíò ó máa ní director ó máa action fún ni láti ju acting náà ni mo ń kọrin sí mo ní ẹ mo wá rìn lọ mo wá rìn mo sì act náà ni so reaction gbogbo inú fídíò yẹn ló wà sọ ẹni tó bá ti mú orin kọ ẹni tó bá ti lè jókòó pé ah bí ṣe fẹ́ kọ orin yìí rèé orin ìdúdú ní fẹ́ kọ orin ìfẹ́ ní fẹ́ kọ script náà ló ń kọ so gbogbo ẹ náà kò wọnú ara wọn ni àti acting o àti orin kíkọ o àti jójújó o àti directing o gbogbo ẹ wọnú ara wọn. so lẹ́yìn entertainment industry jẹ́ ẹ ní business tẹ̀tún fi ń support ẹ̀ torí gbà mí wá ní entertainment owó ọbẹ̀ ò tó pé èèyàn gbọ́dọ̀ ṣáà side hustle kéèyàn ṣe side betting ṣe any business kí lẹ̀ ń ṣe. yèsí omi ránṣọ yèsí omi wa machine ẹ̀yìn ń wa machine ẹ̀ ń wa machine really tó bá sọ fún mi màá nírọ̀ ni o pé gbọ́dọ̀ ti fẹ́ ráyè àti wa machine so ẹ ń gbé measurement eh, ẹ mọ bust ẹ mọ hip ẹ mọ back mm-hmm. ẹ mọ ham ham hole mm-hmm. sleeve mm-hmm. sleeveless short sleeve long sleeve ó ti tọ́ <laughs> ẹ jọ ẹ̀yin so who is the competent olùránṣọ other than àmọ́ báwo lẹ ṣe wá ń fúnra yín ní time nínú gbogbo iṣẹ́ yìí because ìgbà míì tẹ́ bá lọ studio for session náà is quite tasking is demanding wọ́n á dẹ̀ tún need in location ẹ̀yin gan gbà mí ẹ fẹ́ ṣiṣẹ́ ara yín how do you juggle. Hmm, nǹkan tó ń ṣẹlẹ̀ tó máa ń ṣẹlẹ̀ ni pé a ní kàlẹ́ndà. ok so inú kàlẹ́ndà mi tí bá ti gba iṣẹ́ theatre and sepia ẹ̀ ń bọ̀ wá sórí set wa ń bọ̀ wá act o mo ti kọ́ sínú kàlẹ́ndà mi definitely mi lè gba iṣẹ́ directing síjọ́ tí mo ti gba iṣẹ́ acting so tó bá pè mí fún iṣẹ́ directing máa ti tó àkàlẹ́ déètì wo ni ah, mo ti gba iṣẹ́ fọ́jọ́ yẹn tó bá pè mí fún iṣẹ́ orin máa ti ah, ok déètì yìí ó ti clash mọ́ra wọn so tí bá dẹ̀ gba iṣẹ́ aṣọ náà èmi kan kọ́kọ́ ni mo láì díẹ̀ mo ti kọ́ ni èmi kan mo ń jókòó sórí machine mo náwọn èèyàn tó ń ránṣọ èmi kan máa style ni màá dẹ̀ gbé fáwọn tó máa rán so ìyẹn ò tiẹ̀ ní problem rárá mm. ìbá wà lórí set gan bẹ́ẹ̀ tiẹ̀ sí bẹ́ẹ̀ gan wọ́n ṣiṣẹ́ lọ tó ó dà èmi láìkì wípé obìnrin particularly òun nìyẹn because àwọn èèyàn máa sọ pé kò easy fóbìnrin láti jọ́gù kó tó tún lè ṣe kó tó ṣe kinní kan kó tó dáadáa dì lóhùn and you are one of the very few actors that ever has a scandal how do you do it. Hmm. <laughs> on God mèmí ti gbéra on God on God iná ẹ fún ẹ kọ fún wa ní sneak peek ṣé mo rí pé bí mo ṣe sọ lórí ètò yìí mọ̀mọ́ there are some young ladies who want to learn who feel that ah ṣebí gbogbo wọn ló ń ṣe hmm. gbogbo wa kọ́ là ń ṣe ẹlòmíràn kàn ní dẹ́jáde wá sọ fún ẹ pé mò ń ránṣọ bẹ́ẹ̀ ṣe ń so ìbọn wọn kàn pé ọwọ́ ẹ̀ ń dán tán bá wọṣọ wọ́n ń change aṣọ wọ́n ń change bàtà wọn mọ̀ pé ọwọ́ ẹ̀ náà ń ṣiṣẹ́ hmm. torí tiwọn ni mo ṣe ń béèrè irú question ẹ̀ torí tabaréyàn náà tó ní multiple talent báwo ni ẹ ṣe ń ṣe gangan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, first of all bí ṣe sọ mọ́ náà torí ọlọ́run ló ń fún yàn ní agbára láti ṣe nǹkan tí yàn kan bá tiẹ̀ fún yàn ní nǹkan ọlọ́run ló fi sọ́kàn ẹni yẹn láti fún yàn tí yàn bá ní àwọn mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ ṣe ọlọ́run ló fi sọ́kàn yàn láti ní mo fẹ́ ṣe nǹkan yẹn so mo kọ́kọ́ sọ pé lọ́hùn ìkejì ni pé àwọn òbí mi hmm. mi lè sọ pé àwọn òbí mi mọ́mì mi <laughs> nítorí bàbá mi ò support entertainment láti gbà ẹ̀dì sí láti kékeré hmm, ọlọ́run fọ́ kẹ́hùn hmm. but láti kékeré bàbá mi ò ó kọ̀ sọ ọmọọba ọmọọba ò kí ń ṣàgbé ni wọ́n ti believe pẹ̀lú ọ̀sán entertainment agbeni. alágbe ni wọ́n bẹ́ẹ̀ ni. ipò ọmọ bá sọ mí lọ́ máa ń gbọ́ láàfin pé so mi ọmọ báwo ni princess ṣe máa lọ máa ṣàgbé máa jó kiri máa fò kiri orí stage fún kíni bàbá mi support but ìyá mi support láti kékeré. now nǹkan tí mi fún ayọ́ para mi lórí sọ pé ọlọ́run ni ni pé láti kékeré náà mi ìfìgbà kan tí rírí I've mm. always been a chubby child. plus size. láti kékeré ni mo ti lẹ́kẹ̀ẹ́ <laughs> nítorí ẹ̀ ẹ̀rọ ọkọ àwọn èèyàn máa ń ní ìgbàgbọ́ kan pé ẹni tó bá ti sanra a máa ń yọ̀lẹ̀ mm, àlè gbéra àlè mm. àbòyè tó kò lè sáré kò lè rìn so kíní yẹn láti kékeré òun ló help mi ló motivate mi mm. torí mo máa ń wò pé kí lẹ́ni tó ń tiri omi ló máa ń bí mi tó bá ń sọ pé kí lẹ́ni tó ń tiri ṣe tí mi lè ṣe o kò fẹ́ sáré ń ṣe o dà máa sáré o fẹ́ fò ó yà èmi náà fẹ́ fò ó pẹ̀lú nǹkan tó máa ń ṣiṣẹ́ ọkùnrin torí kí tó bẹ̀rẹ̀ sí direct mo ń ṣe pm. Mm ìbínú kí ló jẹ́ pé ọkùnrin ọkùnrin ló ń ṣe pm ó dáa mo lè ṣe obìnrin máa ṣe kí gan ló wà ń di iṣẹ́ kí ló wà ń bẹ̀ nígbà yẹn tí mo ń ṣe stage mo mọ lára àwọn tó ń jó mo gbọ́dọ̀ jù máa ń jẹ́ débi pé mo ẹ̀wọ́ kan wálé rọ́bà ló máa ń pè hmm. ó máa gbé mi gbogbo size wálé rọ́bà wálé rọ́bà ló ju size twelve lọ fourteen fọkùnrin ànígbà yẹn àwọ̀ size eighteen ó máa gbé mi tó máa swing pẹ̀lú mi hmm. because mo ṣàmásọ pé mi nígbà gbogbo nǹkan tẹ́ ẹ so òun ló wá help mi láti kékeré yẹn hmm ló wá help me títí mo fi dàgbà ń sìn so nítorí pé nǹkan tí o bá ti ń ṣe tí o bá ti ń ṣe tó bá yá di part of you òun ló wá fi di pé mi ìmọ̀ nǹkan náà tó bá ṣàti ní í pẹ̀lú entertainment màá ṣe mi ìfẹ́ mọ́ mo ṣàmà ṣe mi nígbà mi ìfẹ́ kọ́ máa ní lọ́kàn pé ẹni tó sanra ò lè ṣe nǹkan kan. Hmm. So that is my motivation. So how have you been able to stay scandal free? Báwo ni ẹ ṣe ẹ ṣe máa ń yọrí bọ́ láàrin scandal? A ó ti pọ̀ jù kí ló dé? Eh, ìmọ̀ ara ẹni nílé kí ọgbọ́n. Hmm. Àkọ́kọ́ mi ṣe kọjá agbára mi ìkejì nítorí pé mo jẹ́ alákíkanjú èèyàn mo dẹ̀ jẹ́ ní tí ò yọlé mo máa ń ṣiṣẹ́ ní tó bá dẹ̀ ti ṣiṣẹ́ àjẹun hmm. bá ti ṣiṣẹ́ màá ṣàgbowó iṣẹ́ mi màá dẹ̀ jẹun mi ìwà ní nídìí láti tọ́jú bọ̀bọ̀ púpọ̀ hmm. ìkẹta pásítọ̀ nìyá mi orúkọ ìyá mi lágbára fún mi gan mi ìwà fẹ́ kọ́ gbé sẹ́yìn pépà pé ọmọ pásítọ̀ lágbájá lọ́ka mọ́ hmm. ìkẹrin bàbá mi orúkọ ẹ̀ òun náà lágbára ní nàìjíríà mi ìwà adúpẹ́ kọ́ ni ọmọ lágbájá òun ló fún bàbá ẹ̀ lábẹ́ attention tó fi kú adúpẹ́ wọn ti ṣàlàyé sí orúkọ mi ọ̀rọ̀ mi kò bá wọn lẹ́nu jẹ́ hmm. tó fi lọ. yóò mi kí n kọjá àyè mi ìtagbára mi bá ká iye tó wọṣẹ́ tí mò ń ṣe bá ká òun ni mo fi ń gbé ìgbé ayé mi hmm. mi rìn síbi tí kò yẹ kí n rìn sí débi tí gbogbo. ẹ ṣe powó kárí náà yí èèyàn fi ń ra lexus àbí èèyàn fi ń ra g-wagon. Hmm. mọ́tò tí mo ń lò tó bá ti rí po sí ó fóònù tẹ́ ń lò bó bá ti gba ẹ̀lò ẹ̀lò ṣé mo pè ẹ́ tí yóò dáhùn ó dáhùn mo mú kò mú òkun kan nínú nǹkan tẹ́ sọ ìmọ̀wọ̀n ara ẹni àti ìtẹ́lọ́rùn àmọ́ tá ní ká wò a lot of our young girls náà wọ́n struggle nípa ehm, kí la máa pè self esteem mi mọ̀ ṣé ó ní nǹkan àbí ètò tí ẹ̀yin gangan máa ń gbé kalẹ̀ because mo lè imagine pé bóyá ń gbà tẹ́ wà ń kékeré yẹ̀yẹ́ yìí lè pọ̀ àwọn èèyàn dòdẹ̀ ní mọ̀rọ̀ kan lẹ̀ é sọ. So wọn ò mọbi tó bá lára ẹ wọn ò kí ẹ let me just put it like that and charity begins from home kí la fẹ́ fi máa gba àwọn ọmọ wa ìníyànjú pé lóòótọ́ àwọn èèyàn alẹ́ kò mọ ẹ o but irú àwọn òkúta ìwọ ò ṣe fi kọ́ àkàbà kò fi gun òkè how do you respond to that. nǹkan tí màá sọ ní gbogbo nígbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó fẹ́ ọ̀rọ̀ yẹn fẹ́ ó fẹ́ wọnú tẹ̀ bí mi first of all màá sọ fún gbogbo àwọn ọmọ àwọn sí òde ni pé. tó bá jẹ́ plus size especially. believe in yourself first of all. Mm Look at the mirror and love that person you are seeing in the mirror. You, there's nothing you can do about it. You can only oh, change your ẹ̀. Oda, dà, mò ń lọ lórí títì ń sin èèyàn àwọn mi wá ní bí ṣe sọ lẹ́gbẹ̀ẹ́ pé àti kékeré mo ti tóbi. Mo wá lórí títì wá ní orí bó ṣe tó ọ̀rọ̀ bọ̀. Orí bó ṣe rí ẹlẹ́sẹ̀ kékeré. Ó dà, kí ni mo fẹ́ ṣe sí? Kí ni nǹkan tí mo lè ṣe sí? ìtọ́sọ yẹn ní ìlè ṣe kọ́kọ́ so it's a matter of me looking at myself nígbà tí mo sọ pé mo ní láti kékeré wọ́n máa sọ pé ẹni tó sọ̀rọ̀ àlè ṣe pé ẹni tó ṣe sọ̀rọ̀ àlè ṣàwó mo á wò pé ó dáa kí ní tó ń sọ ìkí ni mo lè fi help ara mi tó náà ló wọ́n help mi báyìí nsìn hmm. ní tí mò ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí nsìn bí ṣe tó yìí ni o torí ká ní mo ti ń bóyá àwọn roles tí mò ń ṣe nínú fíìmù síbi àmì ìbámu àṣẹ o. wọ́n ní ọ̀pọ̀ èrò níjọmọ́. Hmm. torí àwọn tó dàbí èmi àpò. lóòótọ́ nínú ẹ̀ so ká ní pé mo wá dàbí gbogbo wọn àwọn èèyàn mélòó ni fẹ́ máa bá dúró lù. tọ́pọ̀ hmm. tó fàìn dáadáa jù mí lọ mélòó mọ́tò nípa àpọ̀ tá a rí báyìí òun lèmi fi ń jẹun sìn so eégún yẹn ló dọ̀la fún mi so tó bá sọ pé ah, àwọn obìnrin tá à ń direct àpọ̀ ebú yẹn ló dọ̀la fún mi torí mi sọ pé láìláì tó ni mo tóbi mo máa ṣe ni mo fi ń ṣe jẹun tí mò ń jẹun sí wọ́n sọ pé ah, wọn ò lè kọrin tí bá ń kọrin bí àwọn ṣe kọ̀ mọ́ àbí wọ́n ṣe pati tí mo lọ kọrin bẹ̀ ó kéré jù bí awẹ́dẹ̀ lórí bandstand á lọ four hours hmm. kò wọ́pọ̀ kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ wà lórí ìdúró kó pẹ́ tó tó yẹn bọ́n torí pé mi ti jẹ́ kó mọ́ mi lára láti kékeré pé ìdákọ́tẹ́ rò pé kò lè ẹni tí a rò pé kò lè pàgọ́ ni. tó wá kọ́lé ara rẹ̀ náà ìgbọ́dọ̀ rò pé àlékún ni fún mi yẹn òun lèmi fi ń jẹun sìn hmm. so advice tèmi máa ń fún àwọn young people ni pé lákòókò ní kọ́kọ́ believe inú ara ẹ̀ nǹkan tí ò ṣe pààrọ̀ tó lè tún ṣe lára ẹ̀ tó lè tún dá padà rẹ̀ láàmú kò gbá kámú kò dẹ̀ wo ibi tó da tó lè fi ṣàǹfààní ńbẹ̀ kó mú lò. Hmm. torí ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí ló máa lead mi sí question tí àwọn obìnrin máa lọ enhance ara wọn ibẹ̀ náà ni self esteem tiwa àmọ́ kó tó di pé ẹ dáhùn ìbéèrè yẹn ẹ jẹ́ ká lọ sí ilé agbára tá a bá padà dé a máa kí ni àti báwo ni a ṣe lè gbìyànjú láti help ara wa lórí self esteem àti bí Ọlọ́run ṣe dá wa ẹ̀yin èèyàn wa lórí ètò yín mọ́mọ́ a sì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹ kọ̀rọ̀lẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò mí orúkọ tèmi ni Bakari Zainab Ọpẹ́yẹmí Olúwa eléré àgbéléwò ni mi ẹ jọ ń torí Ọlọ́run Oyinmomo lè tọ ètò Oyinmomo. ẹ bá wa ká lọ. ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí orí ètò ìmọ̀ọ́mọ̀ náà la wà pẹ̀lú with ma bold beautiful sister tí wọ́n jẹ́ intellectual capacity wọn high gan ẹ̀yin tẹ́ bá wọn pé ẹ nítorí pé ọlọ́ọ̀dà mi plus size ẹ ẹ ní bó ṣe jẹ́ ọ ò rẹ́dí àti ìṣiṣẹ́ já sòtọ́ ọ̀rọ̀ fúnra wa. ẹ àti ọ̀wẹ̀ ẹ jẹ́ ká wò báyìí ọ̀rọ̀ tí mo béèrè kó tó di pé a dànù dúró díẹ̀ ṣé ẹ̀yin lérò wípé ìtorí body physique ni púpọ̀ náà àwọn obìnrin wa àwa young girls promising young girls ló ṣe ń para wọn lórí body enhancement does it border on self-esteem or it borders on ah nǹkan táwọn èèyàn fẹ́ rí nìyẹn tí mi bá ti you know ṣèkàbàmbàm ṣèkàbàmbàm tí mi bá ti ṣe ṣe gbogbo yẹn àwọn èèyàn ò rí mi ọkùnrin ò rí mi where do you think the problem lies. oh well. <laughs> your opinion. my opinion ó pín sọ́nà ìgbà èmi máa ń sọ kinní kan pé èmi ò lè ti ọ̀bẹ bọ́ra mi lára o bóyá nǹkan tó lè mú mi tọ̀bẹ bọ́ra mi lára bóyá ọmọ bíbí ṣá ìyẹn kẹ̀dẹ̀rẹ́ ó máa kọ́ tó di pé wọ́n sọ lọ́sibítù pé ẹ̀jẹ̀ àtọ̀bẹ bọ́ lára ó fẹ́ la ẹ̀mí lọ ni ìyẹn látàyè dáyé lọ ti máa sọ pé àtẹ̀bàdì ah, lè dámọ̀ ibi bóyá yẹn pọ̀ pé bí wọ́n torí pé mo fẹ́ kí èèyàn kan rí i pé mo dáa ju báyìí lọ nítorí èèyàn lẹ́mi pé dàbí nítorí tó ẹgbẹ́ ọlọ́run bíbí nítorí ọlọ́run nìyẹn àbí ọlọ́run fẹ́ ká mú eh, kàbísí kàbísí ìbọn tó wáyé pé nítorí èèyàn àwọn ah, lágbára díẹ̀ mi ìlè torí èèyàn túnra mi dá o hmm. bóyá tó wáyé pé nítorí ara mi ìdí máa ń sọ pé tó wáyé pé nítorí ara mi eh, self-consciousness sọ́kùn tó ara mi bóyá ńgbà tí mò ń ṣàbíyamọ bóyá awárìbì kan tó rún lára mi tó yẹ pé ah, kò bójú mu mo wá ní ó dá. tó bá rún mi bẹ́ẹ̀ ni àfáyàn lọ iron ò lè lọ iron yẹn lọ fi máa lọ ṣe surgery yẹn mm, tí wọ́n á fi fa ibẹ̀ tá a fi jẹ́ pé tèmi nìkan bá rí inú mi á máa dùn hmm. ṣe pé ìyẹn inú ara mi ló wà pé fẹ́ ṣe síta ni mo ṣe ṣe nítorí ara mi hmm. bọ̀ tó yẹ bí a torí pé kí bá rìn lọ káwọn èèyàn lè máa rí kọ́ ní àwọn ọmọ rẹ̀ ẹ ṣé ìtọ́nà ń dá síbẹ̀ ṣọ́nà òun fẹ́ràn mi ni ṣé ìtọ́nà ń dá yìí sí mi yìí ṣé táwọn èèyàn bá rí mi níjọjọ ẹ má bínú ẹjù pípẹ́ tẹ pè mí wá sí ibà tí mi bá jọjú ṣe máa pè mí wá ẹ mọ̀ kí n máa fáwọn iwájú kámẹ́rà yẹn lè ṣe ó ṣe apá láwọn tó wà tó dàbí bó ṣe rí tó sì fẹ́ ṣe sọ́jú tó bìlì pàwọn ò dà. Ah, tó ìtorí ẹ̀ mo ṣe ní ṣe self esteem ni àbí afẹ́ ayé. self esteem nítorí pé ó kàn rò pé bí mo ṣe wà yìí mi ì dá ah, ṣadé ló ń lọ yẹn ń rìn lọ ọkùnrin wọ̀nyí lẹ́ẹ̀mejì ṣàdé tó sta díẹ̀ mú ẹ fúùlù eh, béèrè e lọ́wọ́ ẹ̀ tó kọ́. jẹ́ kí mi náà lọ ṣe ara mi kí n dàbí ṣàdé ṣe rí hmm. èmi ò láìkì yẹn mo tún bá yẹ pé ìdí ni pé àgbègbè ah, ìgbà bá bọ́ṣọ tí bá ń wẹ̀ mi láìkì bí ṣe rí ìyẹn yàtọ̀ mo fẹ́ múnú ara ẹ̀ dùn èmi ò mi i'm not against that. ọ̀tọ́ pé nítorí èèyàn tó wáyé pé nítorí èèyàn nìyá ọkọ àwọn èèyàn míì tó ń ṣe wọ́n kú ṣé ṣé torí àwọn èèyàn ló ṣe para ẹ̀ ni kí ló tẹ fẹ́ para ẹ̀ nítorí èèyàn because tó bá kú tán àwọn èèyàn yẹn náà lọ́ọ́ tún máa bú ẹ pé ọmọ ìkiri ara ẹ̀ kí ló lọ ṣe wọ́n máa tún bú ẹ náà ẹ kí wàá lọ́ọ́ fẹ́ para ẹ̀ nítorí èèyàn fún ìyẹn lèmi ò support mm. but tó bá yẹ pé nítorí ọlọ́run and your personal self. nítorí ara ẹ mm-hmm. i'm not against it. tó ẹ mo mọ̀ wípé àwọn obìnrin náà wọ́n á máa mú wọ́n ní ìbùkún ní fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ó máa fi làákàyè mú iye tó bá jọ tiẹ̀ mbẹ́. ẹ wá jẹ́ ká wo ṣẹ́yìn gẹ́gẹ́ bí actor producer àti director èwo ló lówó lórí jù ní mẹ́tẹ̀ẹ̀ta. ọ̀rọ̀ fẹ́ di ihun ẹ má jẹ́ kó di ihun èwo ló lówó lórí. ìkan gbọ́dọ̀ wọ́n lẹ́yìn mẹ́ta ò lè dúró méjì méjì ìkan gbọ́dọ̀ lówó lórí ju ìkan lọ ayò ọ̀tọ̀ o mm. pé eléyìí ni mo nífẹ̀ẹ́ sí jù mm. bọ̀ èwo ló lówó lórí which is more lucrative. <clears throat> directing. directing is more lucrative. ṣẹlẹ̀ fún wa ní àwọn angles tó fi wà lucrative. the reason is a lot of times tẹ́lẹ̀ àtàwọn crew members bá ń sọ̀rọ̀ àwọn crew máa ń believe pé actor ń gbowó ju àwọn lọ the general belief pé ah actor lè sọ pé wọ́n bí lè lọ́sọ̀gbà. but it is true òun náà ni mi fẹ́ ṣàlàyé yìí. ọ̀dà let's go. ó yìí sì fẹ́ mi láti ṣàlàyé mọ̀dí nítorí actor ni mí crew ni mí so ilẹ̀kùn ni mí mo rí wájú mo rí ta. àwọn crew máa ń ah, actor wọ́n lè pè é kó ní one million lòún fẹ́ gbà èmi crew lè jẹ́ two hundred thousand ni mo gbà mo dẹ̀ máa lórí set fọjọ́ márùn-ún actor yẹn máa lò wà lórí set fọjọ́ mẹ́ta ó dẹ̀ máa lọ lédè máa gba one million wọ́n a bá ní ká wò ń tọ́ san lórí o wọn ò rí bí actor hmm. èmi as a director tí bá wá sórí set àwọn àwọn tó mọ̀ mi ìdájọ́ ṣiṣẹ́ mọ̀ pé níkà ni máa ń wá ti t-shirt tí bá ń bọ̀ lórí set mo ní má mọ̀ ju níkà jíǹsì mẹ́ta dání shirt márùn máa mọ̀ kàrọ̀ shirt lójoojúmọ́ fọjọ́ márùn hmm. níkà jíǹsì mi lè sẹ́lá ti wọ jeans kan lọ́jọ́ méjì at least depending. so gbọ́n mi lè wá ju just hand luggage ni màá gbé wá sí set hmm. mi lọ́jù yẹn lọ náà tí bá jẹ́ director tí ó lòjú tí mi kì í ṣàtọ̀ rárá tí máa fi kọjá láàrin èèyàn twenty kò sẹ́ni tó bá disturb mi pé ah ẹ fún wa lówó à fíìmù yín amọ̀ yín kò ní sí owó mi ti bá gbà mo máa kó sápò mi mi ní nọ́tẹ́ ń níbẹ̀ tí màá fi gbé délé as a director so as a director sì mo wá sórí sẹ́mi gba five hundred thousand five hundred thousand mi ń lọlé àfi tó bá mú mi kíkọ̀ ṣe sàárà bí àwọn ọ̀nà fifty k four fifteen tẹ̀lé mi lọlé as an actor mo gba one million a lot of times wọn ò kí ń costume wa mọ́ hmm. mo wá ń bọ̀ mo fẹ́ ṣe twenty cents fọjọ́ márùn-ún àbí fọjọ́ mẹ́ta màá wá kó aṣọ twenty wa at least or at least twenty five. àwa torí pé director de sọ pé kọ́lọ̀ kan contradict kan kí lọ change ẹ̀ wọ́n mm. á kó wá náà aṣọ yẹn a kì í lè repeat aṣọ. nínú multiple movies nínú multiple movies bóyá mo wá fẹ́ dà sí rough màá lọ lẹ́ẹ̀mẹ́ta ó wá kéré ju aṣọ kọ̀ọ̀kan thirty thousand. Hmm. ẹ jẹ́ ká calculate twenty aṣọ twenty or let's say aṣọ ten times thirty thousand. that's about three hundred. thank you amarabata káwá ní a lè dá syrup kalu bàtà kọ fíìmù mẹ́wàá ẹ̀sìn aṣákùnrin àwọn òróró fíìmù àfi tá a bá mọ̀ àtúntò àwọn notice ní tàwọn sẹ́sẹ̀ ọba hmm. mọ̀ àti wọn lè máa rí mistake ẹ̀ kámẹ́rà gan lè má tiẹ̀ ṣó wọn rárá hmm. so ká ní bí mo ra bàtà márùn fún aṣọ twenty yẹn hmm. ara bàtà ara jewelries aṣáfihàn change jewelries ara wíìgì lóbìnrin ara run ara ṣé ẹ sàn now by the time we calculate all of these things tabara káwa ní àwa ná seven hundred ní one million yẹn Hmm. three hundred tó kù àwa ń bọ̀ lọ́nà a fẹ́ ra epo ní epo ẹ̀fọ́ àní nǹkan a fẹ́ ra àwọn ìlàbọ̀sádà yín dúró lọ́nà ẹ fẹ́ ra omi lọ́nà àṣà ẹgbà change ni à ń kú fún yín kí nìkan nǹkan gbogbo yẹn náà tún ti lọ at the end of the day èló ló kù nínú one million. ṣé wàhálà no come too much like this. ṣé o ti yẹ yín wọn kò ń yé èèyàn púpọ̀ kúrò ń kaṣọ wa máa pàrọ̀ aṣọ lórí set actor máa kaṣọ wa pàrọ̀ lórí set rarun rabata rarun then tá skin yẹn ò bá tún da o ní dáwájú kámẹ́rà wọn tún ní cast ẹ̀ ṣáta lọ́fẹ́ lò ó máa tún lò tọ́ but ah, ó ti ní breakout tó pọ̀ jù wọn tún ní cast ẹ̀ hmm. so you have to spend money on that as on well. on that body ẹ torí àwọn èèyàn máa ń lẹ́jẹ̀ pé ẹni tí ò bá láṣọ púpọ̀ tí ò ní irun táwọn èèyàn léwo pé ẹni yìí ó máa ń pààrọ̀ aṣọ ó máa ń ṣe báyìí pé ẹ̀ nílò. ẹ báwo mo ṣe fẹ́ lọ ẹni tó wá máa lọ kí ló wá hmm. so you have to look good you have to logo it's a must it is compulsorily for you to be in front of the screen Our audience tó fẹ́ rí nìyẹn. Hmm, looking good. gbọ̀ngàn tó dẹ̀ fẹ́ rí nìyẹn really. so kò sẹ́ni tó professionalism. But we're náà ni join together. Okay. jọ̀ọ́ ẹ má bínú Angelina Lopez àbí kí ló ń jẹ́ fine what's her name now Jennifer Lopez. Jennifer Lopez Is that's only Angelina Jolie. and Angelina Jolie say is she not beautiful. she's pretty she's beautiful. Oh, fine o dẹ̀ tún mọ̀ act. Mhm. ẹ ṣe lọ́ọ́ ṣe lọ́ọ́ lé yín wá ṣá wá ṣe rọ́ọ̀. <laughs> <laughs> ó dà kó tó di pé ẹ àtẹ̀síwájú ara ìbéèrè tí àwọn èèyàn fi ránṣẹ́ sí wa wọ́n ní ṣé ẹ relate mọ́ ẹ legal luminary Adémọ́lá Adétòkunbọ̀ tí wọ́n jẹ́ ẹ ògbóǹtarìgì nínú ẹ àṣírí legal luminary wọ́n ní ṣé relate mọ́ wọn. ìgbà tí mo ń sọ̀rọ̀ lẹ́ǹkan yẹn mo sọ pé torí orúkọ bàbá mi mo wà kẹ́fù hmm. so Chief Justice Adétòkunbọ̀ Adémọ́lá bàbá mi ni second born wọn Hmm, so grandpa yín ni wọn ṣàti béèrè béèrè yẹn ṣó ti wálẹ̀ lọ́kàn yìí ṣé wo yín titun this is grandpa to legal luminary if you do any they drag you see me in court òun ló ń jẹ́ bẹ́ẹ̀. ó dà ní gbogbo iṣẹ́ tí àwọn ń ṣe yìí kí ni èròǹgbà yín finally lórí àwọn ọmọbìnrin wa torí wọ́n ti ní ká máa lẹ́jẹ̀ yẹn àgbàlagbà tẹ̀ wà ní industry torọ́rọ̀ yorùbá ló ní àgbà kì í wà lọ́jà tó tó ṣe bí òwe mà kẹ má bínú sí wa hmm. wọ́n ní kí ni ẹni sọ nípa àwọn ọmọ wa ní industry àwọn àgbẹ̀gbọ́n àbúrò wa tẹ́ pé tán bá ti jàjà kékeré wọ́n ń bọ̀ lórí live video do we think it's something we can curtail àbí àjọ ń gbádùn ara wa ni kò gbà kó lè kó lè ká máa lò lọ bẹ́ẹ̀. well uh, we feel pe severally wọ́n ti try àwọn kan ti jàǹgbà kan táwọn àgbà òṣèré president wa jáde tó ní ẹ stop tọ́lẹ̀ kí ni wọ́n kọ́ tó dẹ̀ dákẹ́ gbọ́dọ̀ jẹ́ ti ya ó tún ṣẹlẹ̀ àwọn mìíràn tún jáde bẹ́ẹ̀ wọ́n tún ṣe nǹkan tí mo lè fi parí ọ̀rọ̀ yìí ni pé ẹ̀wọ̀n pé èèyàn máa ń bí ọmọ ẹ bá nígbà wọn ni pásítọ̀ dẹ̀ bàbá ẹ̀ o ẹ̀wọ̀n bọ̀ yẹn bó ti dìdàkudà sígboro hmm. wọ́n tọ̀ òun ló dìsáì láti yàwó hmm. òun ló dìsáì láti ṣe bó ṣe fẹ́ èèyàn lè mú ọmọ kí wọ́n fún lọ́rùn pa nítorí pé ẹ̀ ń bá wí ẹ bá ti wá bọ́ ọmọ sọ̀rọ̀ pé má ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ insist pé bóyá ìfẹ́ ṣe ní ìṣe àpẹ́ nípa tó bá dé stage kọ́ ni wó ọmọ pa mí ọmọ má pa mí tó bá dẹ̀ ti dọ̀ ọmọ má para ẹ̀ yes you understand so a lot of times to curtail yìí tiẹ̀ wọ́n ti gbìyànjú severally ẹ má ṣe mọ́ ẹ má ṣe tọ́mọ́ bá dẹ̀ ní bóun ṣe fẹ́ ṣe nìyẹn yọ wípé kò sí kankan tí yóò fẹ́ ṣe sí. ẹ̀wọ̀n tá a bá ń bá wí tó bá ń warùn kì mi mọ ansa sí. <laughs> ṣé wàá nírú ẹjọ́ tẹ̀yìn ti dá síbẹ̀ tẹ ní láti pọ̀ tún tẹ́ ẹ̀ pò sí ṣó wà á ní kẹ́ dárúkọ bọ̀ ṣó ti ṣẹlẹ̀ tí ẹ jẹ́ ẹni tó mẹ́dùn létí di àfẹ́. mi mọ̀ bàtà àwọn ọjà máa ń ṣẹlẹ̀. ẹ kì í sínlé po box yóò kì í ṣe táìmì email yìí ń lọ dm yìí wọn máa ń ṣọpa lọ́ọ̀kì mọ́ <laughs> kojú má rí bí it's all the body that is the medicine. ó dà lákòótán ọ̀rọ̀ social media àwọn èèyàn kan náà allege pé no not even allege I have the opinion that social media has helped a lot of industry thespians practitioners generally ṣẹ́yìn náà báyìí sínú idea yìí báwo ni social media technology ṣe ti help iṣẹ́ yìí káfí yẹn ṣe now that day is over. Hmm, ó ti help severally because a máa ń polówó fíìmù bẹ́ẹ̀ à ń polówó nǹkan tá à ń tá ń bẹ́ẹ̀ tàbá dẹ̀ ti rí nítorí pé táwọn èèyàn bá ti rí nǹkan tẹ́lẹ̀ mi ò mọ̀ tẹ́lẹ̀ a rí lórí social media so to some extent ó help. Oh, and it's bringing them the money. yes it is ká má gbóná lọ́wọ́. so kò dìgbà téèyàn bá ṣe ski tàbí ṣeralẹ̀ tó bá ṣe. mi ò ṣeralẹ̀ ọlọ́run dẹ̀ gbàdúrà ọlọ́run gbàdúrà yẹn ọ̀nà pọ̀ tẹ̀ ti ń jẹun náà kí ni kí ni baby girl yìí ń sọ kẹ́ ọ̀nà pọ̀ náà ṣé mi ti mi mọ orin kan sí how do I sing what do I want to sing tó bá pè mí báyìí ká máa dún mi broken record mo sọ fáwọn èèyàn ṣàmúlò bàbá tí máa pé sixty pé mo máa gbìyànjú láti lo talent máa fi ẹtì gẹ̀ẹ́tì àwọn tó wà ń bẹ́ẹ̀ gbà yín náà àwọn náà ti sún lọ́wọ́ wájú àyè àgbà mi mo mọ̀ pé kò sí rorin tí ẹ̀ kí n kọ but why um, gospel music why not secular. gbogbo ẹ̀ náà ni mo ṣe mọ́ra wọn gbogbo mo ṣe wọra àwọn míì wà tí máa ń ṣe soundtrack movie so definitely àṣàlẹ̀ máa pe jésù nù ẹ̀. ẹ máa wọnú ayé. so gbogbo ẹ̀ náà là ń ṣe mọ́ra wọn yẹ. ẹ àǹtí ọwẹ́l adémọ́lá mo mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe jẹ́ cousin mú ìwà adémọ́lá àwọn náà lè bá nínú iṣẹ́ tó wà lẹ̀ láti ọ̀dọ̀ gbogbo àwa AK media àti aláṣẹ àtolùdarí iléeṣẹ́ wa wọ́n ní kò ní dà ká gba ọ̀rọ̀ lẹ́nu yín ká má fi nǹkan kan dín ikùn àgbà ẹgẹtì mm, mm. ìyẹn ló ń jẹ stomach infrastructure mm. ẹ mọ̀ mọ̀ pé tẹ bá dé kitchen lẹ máa mọ̀ tún mọ̀ nǹkan tá a gbélé ìkọsẹ̀ máa wò pé mo wo ni sẹ̀mó ló dà mo wo ni kọ̀ǹkọ́ṣọ́ ráìsì ni wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ yìí ká gbé fún yín pé kẹ́ má bínú pó kéré pé nínú gbogbo nǹkan tá a lè fún yín ó kéré gan àmọ́ kẹ́kọ̀ọ́ bá wa fọwọ́ bà. ẹ ṣeun gan thank you very much iléeṣẹ́ yín ò ní jóná AK Media. See as we dey like beans and rice. ṣé wẹ́dọ̀ <laughs> ah, èmi kò lè leave your side eh, I dedicate my. Fẹ́dọ̀ ẹ thank you very eh, much. Ah, èmi ti lọ nìyẹn to you my gẹ́gẹ́ gẹ́gẹ́ ok ibo lẹ ti máa ń inspiration ẹ kì í mọtí ẹ kì í báwo ni inspiration ṣe máa bá. tí bá tún mu nǹkan mọ́ tara mi ẹ máa fẹ́ bí pépà. <laughs> Alone is just. Alone is good. On God. Emi ti gbéra. On God. Láti four thirty. On God. Hey, hey, ṣe watch out for our album in collaboration in collaboration ee ṣe bí pa fẹ́ lura wa ee ṣe wúdà tó ń in collaboration. Ẹ̀yin èèyàn wa lórí ètò Oyinmomo níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà la wà Eh, Mo fe fi àsìkò yìí dúpẹ́ yin yín a pè yín. Mo mọ̀ pé ẹ̀ráyè àmọ́ nínú àìráyè yẹn tún wò pé àwọn olóhùn abẹ jẹ́ àlọ́ dá wọn lóhùn bí àwọn olóṣèlú ọ̀rọ̀ wa ò lè sú yín tó bá di next month tábà nídìí a máa pè yín ẹ̀dẹ̀ máa wá ẹ̀mí choice torí ìtaba fífọ́ gbọ́lọ̀ gbọ́ngbọ́n ìtaba fífọ́ gbọ́lọ̀ gbọ́ngbọ́n kì í má fi yẹn sí ọ̀ngọ́ in Jesus name we pray amen ọlá ọlá wọlá kúwátà ìlàbílà ìlíàsí ẹ máa ṣe dáadáa remember be patriotic and good citizens of Nigeria tẹ bá dẹ̀ jí láàárọ̀ ẹ gbìyànjú láti gbàdúrà fún orílẹ̀ wa kò síbi tá a fẹ́ lọ ilé náà làbọ̀ sí mi oko orúkọ tèmi ò yípadà olúwadámilọ́lá ọmọọba ká tún fi rere àti ayọ̀ pàdé nígbà míì ó dìgbà ètò yìí ga alákàjù òyìnbó mọ́ ètò yìí ga.